ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين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 شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار أخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته أدعو بكم ورحمة ọlọ́mọba tí tún jẹ́ kí ẹ̀nà àǹfààní láti lè jọ pàdé pọ̀ ní ìjókòó wa ti ojúmọ́ tòní nínú tírà wa Sharhu Usul Sunnah àǹbẹ̀ ọlọ́run fún àwọn èrò síwájú ilé tí ọlọ́run bá lò láti fi ṣe àwọn iṣẹ́ tó pọ̀ báyìí kalẹ̀ tí wọ́n mú àwọn ayatul qur'aniyya àti àwọn ahadith nabawiyya tí wọ́n fi ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan fún wa nínú ẹ̀sìn eléyìí tó máa fi jẹ́ kí nǹkan túbọ̀ rọrùn fún wa láti gbọ́yé nínú ẹ̀sìn wa torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìmọ̀ ni àwọn bàbá wa tànánà dẹ̀ máa fi gbogbo ìgbà sọ pé ìmọ̀ ló ní àdínù yìí ẹni ọgbọ́n ògbé tàbá ti kóyán ìmọ̀ kéré nínú ẹ̀sìn wa àti kóyán ẹ̀sìn yẹn náà kéré nìyẹn àwọn onímọ̀ tí ọlọ́run bá lò láti fi jẹ́ kí ìmọ̀ yìí tí ó tún ó spread ó ṣe spread báyìí látòrí àwọn anábíà ọlọ́run àti gbogbo àwọn tí wọ́n tún rólé lẹ́yìn wọn àbí ọlọ́run kó jọ ọkọ̀ mọ́ṣẹ́bà wa ṣe àlékún sọ̀làwà àti rẹ̀ fún àwọn anábíà ọlọ́run bá tí wọ́n ti lọ yìí kọ́dọ̀ bá ṣàlékún ìtẹ́ rẹ̀ fún gbogbo àwọn eré náà tí wọ́n ti lọ kó wá jọ àtẹ̀mí àtẹ̀yìn náà kọjá káwa náà lè rí padà dáa nínú ẹ̀sìn yìí torí pé pátá bá kó nínú ẹ̀sìn táwa náà ní àwọn contribution wa ìtawa náà bá láǹfààní àti rí ṣe nínú ẹ̀sìn yìí wọn náà ní tó máa jẹ́ èrè ń jẹ́ ńlá àǹfààní ńlá fún wa ní ayé ń bí àti nínú sáré wa bákaná àti lóòjá àlẹ́kọ̀yà máa wà lónìí a ń tẹ̀síwájú níbi tí adídúró ní àná ní ọ̀sẹ̀ tí ó kọjá nínú a ṣàlàyé fún wa nípa ad-darajatul ula ilé tí fọ́wà ń ṣe lálàyé bọ̀ tíra wọn bí n tó ní ṣe pẹ̀lú ilmullahi al بكل شيء علم الله المحيط بكل شيء ọlọ́run ọba eré ìṣòro kíríkà gbogbo nǹkan látòkè délẹ̀ eré ìta fi ń ṣàlàyé fún wa wípé kò sí tó ṣẹlẹ̀ tọ́lọ́run ò mọ̀ kò dẹ̀ sí tó ṣì ọba ti kan ṣe ìta ń ṣe ọba ti parí kó fẹ́ wáyé látọ̀dọ̀ ọlọ́run bá wa subhanahu wa ta'ala èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ nínú eléyìí àfà tí òfin ní jẹ́ kéèyàn máa dùn tí ò yẹ kéèyàn dùn àfà tí òfin ní jẹ́ kéèyàn máa bọkàn jẹ́ lóní tí ò yẹ kéèyàn bọkàn jẹ́ lé lórí àfà tó fi máa jẹ́ kéèyàn àpìṣètì tọ́lọ́run bá ṣe fún yìí kí ni máa ń jẹ́ kí láìpẹ́ balance tí bá ti nígbàgbọ́ nípa yìí pé gbogbo ohun tó ń ṣe mí àti ohun tí mo fẹ́ ṣe àti ohun tó ti ṣe mí sẹ́yìn ọlọ́run bá mọ̀ ń pa ẹ̀ ọlọ́run bá mọ̀ ń pa ẹ̀ tòun tọ́lọ́run bá ti wá mọ̀ ń pa ẹ̀ ẹ̀dá gbọ́dọ̀ máa wá gbé bíléèmù sọ́dọ̀ ẹ̀dá kan ẹ̀dá gbọ́dọ̀ máa rí pé tọ̀ òṣèwọ̀n ọlọ́run bá ló ń ṣọlá ni eléyìí jẹ́ àlàyé tí a ṣe sẹ́yìn wọ́n dẹ̀ ṣe lálàyé ń bẹ̀rẹ̀ pé kí n ṣe pé ńgbà tí nǹkan ìbá ṣẹlẹ̀ tán lọ́lọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ kó fẹ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròrí àwọn kan tí wọ́n ní ọlọ́run bá dáa níbi Adam tán alayhi salatu wassalam ọlọ́run wá kábàámọ̀ pé kí ló dé kó ń tó dáa nígbà tán níbi Adam padà ṣe ohun tó ṣe àrárá o ọlọ́run bá kì í ṣọba tí máa ń kábàámọ̀ torípò ti mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ń tó ń fa àbámọ̀tàwà ìdéèyàn ni pé àmọ́ péyàn kan tá a fẹ́ ṣe nǹkan báyìí fún ó lè padà jọwọ́ rú àmọ́ kó lè jan tó padà jà yìí ń tó ń fa àbámọ̀ ọkùnrin nígbà tó bá fẹ́ obìnrin tó padà ń da láàmú ó ní pé èmi ìbámọ̀ pé wàá jà báyìí máa wá fẹ́ torí pé kò mọ̀ náà ni àyèmọ̀yẹn náà ni tá a fi ń déèyàn ìtìmọ̀ pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ òní tí ọlọ́run bá fi ń jẹ ọlọ́run alimuhu alaqadim al-azali òun ti mọ̀ láti tẹ̀pẹ̀tẹ̀pẹ́ ìpìlẹ̀ rẹ̀ ní pó mọ̀ ó dẹ̀ mọ̀ tó máa ṣẹlẹ̀ ó mọ̀ tó máa tẹ̀yìn ẹ̀wá ó dẹ̀ mọ̀ mọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ pé mo ṣe fẹ́ ṣe rèé ìyẹn náà ní tí àfọwọ́ wa ń fẹ́ kọ̀nẹ́tì pọ̀ mọ́ àdárajà tó àṣàníyà eléyìí ti adé lónìí ẹ̀dẹ̀ fún wọn mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá nínú ti alákọ̀ọ́kọ́ tá à ń sọ bọ̀ yìí wọ́n jẹ́ ká mọ̀ pé àkọ́kọ́ ntọ́lọ̀ kọ́kọ́ dáná ní gègé tọ́lọ́ndẹ̀ ní kọ́kọ́ gbogbo nǹkan ọlọ́ndẹ̀ ti dá gègé qabla an yakhluqa as-samawati wal ard bi khamsina bi khamsina alf sana ọlọ́run ti dá gègé kó tó di kó dá sọ́mọ̀ kó tó dá ilẹ̀ nínú 50,000 years ọlọ́run ti wá ní kí gègé kọ gbogbo nǹkan dídá fọ́mà àti lẹ̀dẹ̀rẹ́ ó ṣíwájú dídá àwẹ̀ dé ní àtàdìjàn ní so ń gbàtọ́rọ̀ wá ní gègé ló ń kọ́kọ́ dá gẹ́gẹ́ bí sáà náà bí sọ yìí àjásí pé dídá sọ́mà àti ilẹ̀ sí ìgbà tó fi dá gègé ó ní 50,000 years ló wà láàrin wọn ìgbà náà náà dẹ̀ ti kọ gbogbo ohun tó fẹ́ exist láyé àti tó máa ṣẹlẹ̀ nínú sáré àti tó máa ṣẹlẹ̀ níjẹ̀gbẹ̀dà ìgbà náà ni wọ́n ti kọ olórí rẹ̀ àti olórí ìlú ọmọ ìjẹ́nà àtọmọ náà ìgbà náà ni gbogbo ẹ̀tù wà létò létò látọ̀dọ̀ lọ́dọ̀ ọlọ́run so àfáà ń ṣe ládàá yìí bíi pé n tó jẹ́ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká mọ̀ ìpè wọ́n ìmọ̀n wọ́n yẹ àlìmọ̀n bí mo ṣe àtẹ̀wọ̀n àlàámà ká mọ̀ ìpè mọ̀ sí àọlọ́run ìgbàgbọ́ wa gbọ́dọ̀ dìrọ̀ mọ́ pé bí mo ṣe fẹ́ ṣe rèé ṣẹ́rímọ̀ ṣe àọlọ́run afọ́wọ́n sọ nù àṣírà ń dìkẹ́ àlẹ́àmà kílẹ̀ tán fi lọ kẹ́lìmọ̀ àlẹ́àmà mọ̀ ṣí ààrẹ bí mo ṣe fẹ́ bí mo ṣe fẹ́ kó wáyé tó jẹ́ pé bó ṣe fẹ́ kí gbogbo nǹkan wáyé pátápátá àṣàmìlà gbogbo nǹkan bó ṣe fẹ́ kó wáyé torí mọ̀ ṣí àpín sí ọ̀nà méjì àwọn afáàpin alìmọ̀ṣíà ọkùn sí ọ̀nà méjì mashi'atullahi alkauniyya alqadariyya àti mashi'atullahi ash-shar'iyya mashi'a ọlọ́run bọ́lọ̀ ń ṣe fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ rí bó ṣe fẹ́ kó ṣẹlẹ̀ rí nínú ayé ètò ayé rí èmi ni mo fẹ́ kó rí bẹ́ẹ̀ lápẹẹrẹ nínú ètò ayé ni pé ọlọ́run ọba fẹ́ kájọ́kùnrin kájẹ́ obìnrin kí halali dẹ̀wà nínú ayé kí haram náà dẹ̀wà nínú ayé bó ṣe fẹ́ káyé rí nìyẹn bó ṣe dìtàn ayé bó ṣe fẹ́ kó rí nìyẹn kó wá dà wá sínú agbada pé ó yá ẹ máa mú tẹfẹ́ mú nínú ẹ máa ṣe tẹfẹ́ ṣe ṣùgbọ́n ṣe ṣe o mọ̀ṣí ààrẹ mi wá ń bẹ eléyìí tẹ́ pé àṣẹrẹ̀ àyà ìtọ́lọ̀ ọba n'gba táwọn afa bá ń ṣe àwọn àlàyé wa nípa mọ̀ sí ọlọ́run àlìkàwọ̀ ni yìí àwọn nǹkan tó ń fẹ́ kọ́kọ́ máa bẹ̀ẹ́ nínú ayé ohun tí mo fẹ́ kó wà ń biere ohun tí mo fi sí bèèrè ohun mo fi mo fi tó máa ń túmọ̀ pé kì í ṣe ọba lòun fi sí sáwọn àyè kan láyé yẹn kì í ṣe túmọ̀ rẹ̀ ni

kì í ṣe pé bọ́lọ̀ ń ṣe fẹ́ bó ṣe sọ yẹn o bó ṣe fi hàn yẹn o ó tún wá fẹ́ kí nǹkan yẹn náà wáyé ẹ̀rọ ó mú wá gẹ́gẹ́ bí àdánwò láti fi mi ẹ̀dá rẹ̀ wò tó dẹ̀ wìdúró ẹ̀ padà nígbà tó yege àdánwò ó dẹ̀ fi nǹkan mí rọ́pò fún lábẹ́ mọ̀ṣí àdílé yẹn mọ̀ṣí Ọlọ́run ni pé afárẹ̀ ṣe wa adàbàdúró fọ́pọ̀ ọlọ́pọ̀ gbà táwọn kan mẹ́ta ń ṣe dáà nílé tẹ̀síwájú nínú ṣíṣe tó fẹ́ fi gbìdánwò wá ń gbà mí so adẹ̀ ṣínà fún wá ń gbà mí nǹkan adẹ̀ máa bọ́ sọ́rọ̀rùn èèyàn lálàáfíà èèyàn máa rí náà rí lò ní rọrùn nínú ni so agbọ́dọ̀ gbàgbọ́ yé kínní ká máa mọ̀ wípé gbogbo tó bá ti ṣẹlẹ̀ ṣọlọ́ndẹ̀ mọ́ ń pa nǹkan yìí báyìí kíní yẹn ló dàrú lọ́dọ̀ mùsùlùmí mi náà lónìí tó náà fi ń bá wọn sọ gbólóhùn ọlọ́run àtijọ́ kò kan ah ọlọ́run àtijọ́ ló máa ń tó múyàn ọlọ́run ìsìn jẹ́ẹ̀dì lógún àwọn òdòbílẹ̀ ní ìdálẹ̀ yóò ọ̀rọ̀ owó rí ọ̀rọ̀ ìtàbùkù ọba tó dá wa ọlọ́run ti ìgbà tẹ́ ń pè látijọ́ yẹn òun nìkan náà lọ́lọ́run ti sòtí nǹkan bá wá ń ṣẹlẹ̀ ní ìsìn tó ń sáré yá bí àwọn ìdájọ́ kan àwọn àṣírí kan sáré tú tẹkinọ́lọ́jì tọ́lọ́n fi sún ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ wa làbí tètè rí àwọn nǹkan àmì ìṣe kí n ṣe pọ́lọ́wọ́n ọba ò nídájọ́ tiẹ̀ ọ̀tọ̀ nídájọ́ tiwa táwa ń ṣe àti àṣírí yìí tó ń tú láàrin ara wa síra wa láyé lọ́dọ̀ ara wa nìyẹn ìdájọ́ tọ́dọ̀ ọlọ́wọ́n ọba dúró digbín bóun ṣe fẹ́ ṣe ṣẹ́wá fi sísí kámẹ́rà múyàn ẹ wá sọ pé nígbà kan wọ́n ṣe ń jalè nílé iṣẹ́ ìtàkì rí wọn múre o ẹwẹ́ ní ìsìn ọlọ́run àtijọ́ ọlọ́run sí rárá o rárá ọlọ́run tàtijọ́ náà ni ọlọ́run ti sin technology ti wá tó advance ọlọ́run yẹn náà ló jẹ́ ká tún advance dé lẹ́wù yẹn sáà tún mọ́ bí tí a tún ṣe ń bọ̀ lọ́la tó tún jù yẹn lọ ọlọ́run ọba ti mọ̀ nípa gbogbo nǹkan ó tó di pé nǹkan náà ń ṣẹlẹ̀ ó dẹ̀ nímọ̀ nípa ohun tó máa padà ẹ́ǹdì ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò gbà tó ń ṣẹlẹ̀ ẹnìwọ̀n kó lórí mọ́rọ̀ dáàtì lẹ́tì yẹ ṣe àrùhà subhanahu حركة أو سقوطا لا تحصل إلا بمشيئة الله wọ́n ṣe lára yìí bí pé ìnígbàgbọ́ nípa agbára ọlọ́run ọ̀ràn àyàn ní kí gbogbo mùsùlùmí ká nígbàgbọ́ nípa agbára ọlọ́run kí ọlọ́run lágbára gan ọ̀ a kò tún sẹ́nìkan tàbí lè máa ròyìn agbára pẹ̀lú rẹ̀ lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala allati yakhluqu agbára rẹ̀ tó fi dá olùgbàgbára rẹ̀ láti fi dá gbogbo nǹkan lẹ́sí yakhluqu biha kulla shay kulla al-ashya agbára ọlọ́run yẹn lọ́lọ́run fi dá gbogbo nǹkan gbogbo nǹkan yìí mà eléyìí àwọn àwọn Chinese kan mú ọlápẹẹrẹ tó ráwọn ni ó jẹ́ pé wọ́n ti fẹ́ gba agbára lọ́dọ̀ lọ́dọ̀ àwọn Amẹ́ríkà gan pàápàá àwọn gan rí wọn lóò ní ẹ̀rù ń bà wọn pé àwọn Chinese yìí ọ̀nà táwọn eléyìí tó fi gbéra ó lè gan ọ̀ wọ́n sùn tó fi kàn ọmọdé inú wọn wọ́n ṣàrin wọ́n iníṣẹ́ torí ṣíríṣẹ́ nǹkan àwọn tó wà advance lójoojúmọ́ pẹ̀lú ẹ̀ náà gbogbo tí wọ́n ń ṣe yẹn wàhálà ìdààmú ni wọ́n fi ń ṣe o àti jókòó ronú ronú ronú ronú kó tó ṣe àti kọ́ ṣe mí tọ́ba ẹ̀kọ́ rẹ̀ àwọn àti kí wọ́n máa ṣe mí lọ́kàn máa rí parí kọ́ ẹ́pẹ́ lómi lọ́ máa complete ẹ̀ tọ́lọ́wọ́n bá ní gbogbo tó ń ṣe ń dá sánmà ní ń dálẹ̀ ní ń dá gbọ́n tó ń dá sáyé ní oníwà máa mọ́sáná ní ìdòkò bẹ̀ ó dé kò torí ẹ̀rẹ̀ ń kì í ṣe ń pín tíyàn ṣe tíyàn wá feel big àbí yàn feel tired ah stress yẹn pọ̀ wàhálà yẹn pọ̀ ẹwọ́ bí màá ti ṣe lọ́ra wa wá ṣe wàhálà kan níjọ́ kan ṣúlẹ̀ tó bá jẹ́ alẹ́ bàbí ta máa wó sí tí machine náà bá produce tó bá yá orí machine náà lè orí ẹ̀rẹ́ ìbẹ̀rẹ̀ sí ṣe bákanbákan kó má ṣiṣẹ́ nọ́mà mọ́ ṣùgbọ́n láwọn ọba agbára tiẹ̀ kó ń kàn ní kí n kankan ṣe ni agbára ìlà ó kọjá ń tàdé máa imagine kókàn ní kí n kan ṣe nǹkan ẹ̀dẹ̀ sí ibi ṣíṣe tí èèyàn bá nígbàgbọ́ nípa agbára ọlọ́run ó ní wàá fi bẹ ọlọ́run tó wàá fi bẹ̀rẹ̀ tó ń fẹ́ lọ́dọ̀ ẹ̀ ọlọ́run mọ̀ ń pè é pẹ̀lú agbára rẹ̀ ìwọlọ́ba lágbára tí ò tágbára kan tuntun borí agbára tiwọ́ ọlọ́run mo fẹ́ kó ṣe nǹkan báyìí fún mi mo fẹ́ kó komi yọ níbi nǹkan báyìí mo agbára ọlọ́run yẹn ó tó fi pè ọlọ́run torí pé n tó kápá gbogbo nǹkan ni al-iman bi qudratihi ìnígbàgbọ́ nípa agbára ọlọ́run yẹn a máa jẹ́ kéèyàn súnmọ́ ọlọ́run sí a máa fẹsẹ̀ yẹn nílẹ̀ sí

sàwọn kan rò báyìí ní pé kò lè wọ́ọ̀d pẹ̀lú bó ṣe rí ìwẹ́gbára wọ ọlọ́run ọba àṣeyẹ òun ní ẹ̀ ló ti sọ pé wà lámú akùnbẹ̀dọ̀ àìkà rọ̀bí ṣàkóyà pẹ̀lú pápá ti dé lọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ ìmí náà tí mo jọ kọ èmi mọ̀ pé tí wọ́n bá ń pè ẹ́ ó ní tó fẹ́ ṣe fẹ́ nìyẹn wàá ṣe ní ṣá ní pè ẹ́ kó tó wá padà wá ṣorí ibú kẹ́yìn ìnígbàgbọ́ nípa agbára ọlọ́run ni ọ̀ ó ní kí n jẹ́ kéèyàn rora rẹ̀ pin ìnígbàgbọ́ nípa agbára ọlọ́run òun ló máa gbìyànjú jìnnà sí wàá bàjẹ́ tí ẹ̀sìn máa rò pé òbí mi lágbára ọ̀gá mi lágbára afá mi lágbára wọ́n lè fi ìyàjẹ́ yín ìjọba lágbára wọ́n lè ṣe báyìí fún mi tí mo bá ṣe nǹkan báyìí tó bá kà mí mọ́ ṣùgbọ́n tó bá ti nígbàgbọ́ nípa agbára tọ́lọ́run àwọn ènìyàn kọ́ ló máa máa bẹ̀rù mọ́ al-iman bi qadratillah á múni jìnnà sí wàá bàjẹ́ ní kọ̀rọ̀ kò ní jẹ́ pé wà jìnà tó wà bàjẹ́ àwọn èèyàn torí ìsáwọn kí náà èèyàn lè fi ṣe ó lè àìdí ààrẹ fáwọn èèyàn ṣùgbọ́n ó lè àìdí ààrẹ fọ́lọ́hun torípagbára ọlọ́run ọba ó rí ẹni gbogbo bí tó lè àbí àti ara ti mọ́ni nínú ìmọ́ra wa ìbẹ̀ ní kọ́kọ́ ló mọ̀ ìnígbàgbọ́ nípa agbára ọlọ́run ọba yìí wọ́n ní ìta gbọ́dọ̀ mọ̀ yí pé òun ló fi dá gbogbo tó dá táwọn náà bá ń ronú sí gbogbo tó dá àti bó ti dá èèmọ̀ tó wà nínú bọ́dọ̀ ti dá rẹ̀ déèyàn àwọn èèyàn gan fún rárá wa tọ́nà fi dìídì sọ nínú àlùkùrán tó wà fi anfusikum àfọ́dá tún sírùn ẹwúra wọ́n ṣe dá sẹ́yìn náà wo ìmọ̀ ìmì ọlọ́run lára yìí ni ẹwúra ni ẹwú fín ọlọ́run dé méjì kò dé àwọn ilé iṣẹ́ tí wọ́n ti ń produce nǹkan agolo ni wọ́n ti sáìsì yọ́tọ̀ ti sáìsì ní yọ́tọ̀ àwọn fi yọ block 9 6 4 tó dẹ̀ mọ́ wá jọra ṣùgbọ́n bọ́lá wọn ṣe dá àwọn èèyàn mọ́jì kan lólùfẹ́ nìkan pẹ̀láṣẹ rẹ̀ kọ́nà kan jẹ́ méjì ẹ wo méjì fín láti orí dé ẹ̀kan ẹsẹ̀ ẹ máa rí àwọn kankan lára ilé tí ò sí lára ilé ẹ wo production yẹn company wo ló tó bẹ̀ kó ṣe rú ẹ̀ kọ́ yẹ kó mọ́jì kan ló ní fún nǹkan yẹn kan rárá àfi kí wọ́n máa produce ẹ̀ kó pẹ̀lú mọ́jẹ kan ilé tí wọ́n fi produce tó pọ̀ rẹpẹtẹ ní million ṣùgbọ́n bá ṣe pọ̀ tó láyé èmi nìkan lọ́nà dábẹ́ mi ṣe rí ìwọ nìkan lọ́nà dábẹ́ wọ̀ ṣe rí ọmọ yẹn jọ bàbá rẹ̀ ọmọ yẹn jọ ìyá rẹ̀ àwọn ìwọ́n àtàbúrò yẹn jọra wọn ṣùgbọ́n ẹ̀yà ara wọn àwọn kankan pamọ́ síbẹ̀ tí wọ́n jọra wọn agbára ọlọ́run tọ́lọ́run fi ṣe léyìí agbára kan ní ta gbọ́dọ̀ máa ronú nípa ẹ̀ ta fi gbọ́dọ̀ mọ́ta ló ń jọ lọ́run ìwọ́n náà tí wọ́n náà dẹ̀ sí máa sin lọ́run tó ń gbọ́ bí náà bá ti ń gbọ́ ìwọ́n náà tún máa mọ̀ wípé sẹ́ni tó ń sìn ṣó ní agbára rú ìta ń ó dá gbogbo nǹkan fàmánì màálùmí àwọmọ̀ a òdè sàádìkọ̀n wọ́n ní kò sí kankan tó ń bẹ kò sí tí ó yẹ kó máa bẹ tí ò tí máa bẹ táwọn àìsẹ́ gbogbo yá nǹkankan tó ṣe ń bọ̀ wá bẹ láyé bákan kò dẹ̀ sí nǹkankan tó ti ń bẹ lọ́wọ́ yálà nígbà kan ni àbí tó ti ṣe ń bọ̀ bẹ ni kò sí sọ̀rírọ̀ àwòkẹ̀bẹ̀rọ̀ nǹkan náà kéré ni àbótóbi qawlan aw fi'lan ọ̀rọ̀ tá ti sọ sẹ́yìn rẹpẹtẹ ní àbí ìṣà ìṣẹ̀fẹ́ sọ ní àbí ṣẹ́ta ń ṣe ní harakatan aw sukutan gbogbo tó ń ṣẹlẹ̀ tó ń fi sọ́ tó ń fi sọ́ sí igi tó ń mì omi tó ń ṣàn tó ń mú àtàwọn òkúta tó dúró ní gidi gbogbo nǹkan pátá wọn gbogbo ẹ̀ látòkèdélẹ̀ látàkùsọ̀lẹ̀ ìlà bí mọ̀ ṣe àdìlá kọ́sí kàkàtẹ́lẹ̀ wáyé àfi pẹ̀lú ìmọ̀ ọlọ́run kò sí kò sí tó lè ṣẹlẹ̀ àfi pẹ̀lú ìmọ̀ kò sí nǹkan tó dẹ̀ tó bá fẹ́ kí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ tó bá fẹ́ àṣepin tó fẹ́ àṣep láyé ọlọ́run kò so mọ́ lọ́dọ̀ ebi kò di ọ̀rọ̀ ẹ sí pátápátá òní àárín ìwà gbogbo tó bá fẹ́ kó ṣẹlẹ̀ tó ń retí ẹ̀ tó ń ro kan ẹ̀ dásọ́dọ̀ ọlọ́run gbogbo tó ò fẹ́ kó ṣẹlẹ̀ nínú tí ò dùnmọ́ ẹ nínú àbí tó fẹ́ kọ́lọ̀ kúrò lára nínú tí ò tẹ́ lọ́rùn ọ̀dọ̀ ọlọ́run ní kò fi sí wọn ọmọ onídìí àwọn specialist ẹ onídìí olè nídìí specialist fún tó ń ṣe nínú àgọ́ ara ẹ̀ ṣùgbọ́n lọ́lá kọ́kọ́ kọ́kọ́ da ọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run consult ọba tó ní ẹkọ tó consult medical doctor yẹn jẹ́kọ́lọ́ ti bẹ́ẹ̀ kọ́kọ́ yanjú ẹ̀ doctor yẹn kàn máa jẹ́ ní sábàdì ni kọ́dà lára connection ẹ̀ pẹ̀lú ọlọ́run àdúrà ẹ̀ tó ṣe sọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run fi máa darí òun tó fi máa mọ tó kàn sí ẹ̀ kó ṣe torí pé ènìyàn jẹ́ specialist kò túmọ̀ sí pé kó rọ̀rọ̀ tiẹ̀ yanjú ó lè yíwọ́ mọ́ lọ́wọ́ ó lè ṣe mistake ó lè dàrú mọ́ lójú èèyàn ni ṣùgbọ́n tí wọ́n bá ti kọ́kọ́ padà sọ́dọ̀ ọlọ́run ọba tó nímọ̀ nípa gbogbo nǹkan olùmọ̀ wá bẹ́ ẹ̀yìn ojú ìtókù àwọn èèyàn tó bá wá ń kọ̀nẹ́tì yẹn fún ara ọlọ́run wọn wá gbogbo fọ́lẹ̀ wọn ni <laughs> ọba tó ní lórí gbogbo nǹkan bá ṣe ń ibẹ̀ náà nìyẹn ti máa padà nísìnyí báwọn bàbá náà ti sọ pé ká gbà fọ́lọ́run ọ̀nà òun nísìnyí èyí kí yẹn gbà fọ́lọ́run kí yẹn fíwọ́ jù tẹ́lẹ̀ fọ́lọ́run ibẹ̀ yẹn ti máa nísìnyí yẹn ti máa nífọ̀kànbalẹ̀ àìgbà fọ́lọ́run a máa kóni sí wàhálà a máa kóni sí hílà ìlò bákan náà wọ́n ṣàlàyé fún wa nítẹ̀síwájú nínú nínú tírà wa bí pé la tujadu illa bi khalqillahi wa ijaduhu wa iyaha bi mashi'atihi wa qudratihi allati la ya'duduha shay wọ́n ní kankan ò lè ṣẹlẹ̀ láyé gbogbo ìpalẹ̀mọ́ ẹ̀dá gbogbo èròǹgbà ẹ̀dá kò lè wá sí ìmúṣẹ àfi tó bá mú ọlọ́run kó wá sí ìmúṣẹ torí ẹ̀lẹ́fi máa rí pé àwọn kan wá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ anábì sallallahu alaihi ní ẹ wá lọ́la ọpàdà díjọ́ kejì ánsà sí bèèrè òdíje ah wọ́n rò pé akílẹ̀ ṣẹlẹ̀ olóníkà wá akílẹ̀ ṣọ́lọ́bá tún ní ẹ̀padà wá náà ni ọlọ́wà sọ pé wala taqulanna li shay'in inni fa'ilu dhalika ghadan illa an yasha Allah wọ́n sọ pé wà ṣe kankan lọ́la ẹwà lọ́la ẹ̀rí mi lọ́la máa fi insha Allah òsì ó fẹ́ bẹ́ẹ̀ pé àwọn èèyàn ti àdíyùsì kí ẹ náà mú tó ti mọ̀ pé òun ò ní ṣe ó ti mọ̀ nínú lọ́kàn ẹ̀ nípìlẹ̀ pé òun ò ní ṣe nǹkan yẹn fáwọn èèyàn á sọ pé insha Allah Eh, máa ṣe nǹkan báyìí fún inshallah ó ti wá kọ́dà tó fi kan olóṣèlú wa mí kankan tán jẹ́ mùsùlùmí náà ó ti máa fi ń gbà àwọn èèyàn táwọn ẹ̀ ti mọ̀ pé inshallah tó ń sọ irọ́ ló ń pa fún wa pé ní ṣe so kì í ṣe kókó ti ní lẹ́mìí pé wò ní ṣe nǹkan yẹn kó máa mọ̀ ọmọ fi inshallah kó dà àwọn èèyàn rárá o so fẹ́ ṣe ó wù ẹ́ láti ṣe ó wà nínú èròǹgbà láti ṣe ó ti pinnu kó fẹ́ ṣe ṣùgbọ́n ò ní kápá àti ṣe tọ́lọ́run bò bá fún ẹ ní kápá àti ṣe ó lè rò pé wàá ṣe kí nǹkan míì ṣẹlẹ̀ tó fi ní rí ṣe ìyẹn ni wọ́n fi gbọ́dọ̀ ti sọ́dọ̀ ọlọ́run pé à mo ti plan mo ti parí everything ọ̀la alágbára ọlọ́run inṣáàlá ẹjọ́ kó dọ̀la inṣáàlá tẹnumọ́ torí pé ọlọ́run bá ní wọ́n máa tọ́ṣẹ́ òun ilẹ̀ ọ̀yẹ̀ṣáàlá eyi na fẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́n bá lóun fẹ́ kò tún tẹ́ bẹ́ẹ̀ ṣe torí ẹja padà sọ́dẹ̀ ẹni tó ní kápá lórí nǹkan yẹn tó lè gbé nǹkan míì wá kó tó tọ́la yẹn kí lẹ̀yẹn tó mọ́ ọlá tó súnmọ́ lójú tí wá táàrù pé kò oke kàkà wà ókè everything wà ókè àwà ẹ́ dìnà kò sí tó ṣe wà ilẹ̀ mọ́tán wákàtí ló kù lọ congratulations in advance ah gbogbo eléyẹn tàà ń ṣe pẹ̀lú ara wa yẹn ká máa dá sọ́dọ̀ ọlọ́run o wàláhì láàrin káṣẹ́jú káyà kí ni ó lè yí bírì kó di nǹkan mi láàrin káṣẹ́jú káyà ó lè yí bírì kó di nǹkan mi eléyẹn ni àlàyé eléyìí tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe fún wa ń bí ó dẹ̀ ń sábà ṣẹlẹ̀ náà sọ́pọ̀lọpọ̀ wa náà táwọn náà gbẹ́nà kálukú wánà máa ń bísínẹ́sì bẹ́ẹ̀ náà nínú àwọn plans tàní tàǹṣe láyé tí wọ́n yẹ́ pé àwa ti rò pé kíní máa wọ́ọ̀kì tàbá ti rò bá tàbá ṣe báyìí ṣùgbọ́n látara àìfi ìmọ̀ ọlọ́run ọba sí ó máa ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ nǹkan mí wọlé ó tó jẹ́ ká máa darí àlámọ̀rí nǹkan wa sọ́dọ̀ ọba tó níwá wọ́n máa bẹ́ àlìká tó ń ti pọ́lá wọn bá ti mọ̀ gbogbo nǹkan ti parí ẹ̀ ètò dẹ̀ tó wà lórí gbogbo nǹkan àkọọ́lẹ̀ dẹ̀ tó wà lórí gbogbo nǹkan àwọn afẹ́kọ̀ọ́ ti lè mọ irú ọ̀rọ̀ ta sọ lánàá ẹ̀nà kútùbà wa kò yẹ ká ṣiṣẹ́ kò ṣe lè so wọ́n ní pẹ̀lú pọ́lọ̀ ti mọ̀ pọ́n ti parí gbogbo ètò gbogbo nǹkan pẹ̀lú ẹ̀ àrísàlà rúsùlà ó tún fún àwọn òjíṣẹ́ ránṣẹ́ ọlọ́run tó fi àwọn òjíṣẹ́ ó fi wọn ránṣẹ́ ومع ذلك أرسل الله رسلا وأنزل الكتب يكلف العباد bí àwà àmìrí wọ́nà wáhì ọlọ́run fi òjíṣẹ́ ránṣẹ́ dẹ̀ fi àwọn òwe náà ránṣẹ́ sáyé láti pé káwọn òwe yẹn káwọn òjíṣẹ́ máa fi ṣàlàyé fún wa àwọn tọ́lọ̀run fẹ́ ká ṣe àtàwọn tọ́lọ̀run ní ká má ṣe wà àkọ́ èdè wọ́n máa ṣáàkàlà zàlẹ̀kà àti gbogbo tó jẹ ilé yẹn náà kódà ẹyẹ ká tún làkà ìwà mọ́ ibi àwọn àlàyé kan ẹlẹ́mí lè máa sọ pé ah, ṣékìn tún ṣe wàhálà tún lélé yẹn ẹwà gbọ́n sọ́lọ̀ wọn bá sọ wani wa ma kunna mu'abbidina hatta nab'atha rasula a ní fíyà jẹ́yà bí ká kọ́kọ́ ránṣẹ́ sí ẹ̀dá ò ní ní àrùjárí lọ́dọ̀ ọlọ́run tí a ti rò pé mọ́ ah, mí ní ọlọ́run má jàre lálẹ́kẹ̀ẹ́ àmà ó ní ní àrùjáre kàkà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wà fún wá ti fòjíṣẹ́ ránṣẹ́ wà ti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ nígbà tó bá wá gbà tọ́rọ̀ rẹ wá padà wá bọ́ sípò tó fìdí rẹ mi náà fọ́lá na àhàdà ìlànà ẹni tó bá rí tó yàtọ̀ sí dáadáa ń jẹ́ gbẹ̀rẹ̀ kí a mọ̀ kó blame ẹni kankan orí ara rẹ̀ ní kó blame ṣẹ́rí àkàwé yẹn tí mo fi ní àkàwé ara wa mọ́lé kan ká tó ń ṣẹlẹ̀ wa fi ṣàkàwé kó ba lè yé wa àwọn olùkọ́ ń kọ́ àwọn nínú class àti mọ̀mọ̀ tí ẹ ti pé kákan sí ṣẹ̀sáàmù fún káfí ká má fi kó má dàbí pa kan dá ní ẹṣà máa lọ ọmọ eléyìí eléyìí máa pass pẹ̀lú àná ọlọ́run eléyìí pẹ̀lú tó wà lórí ẹ̀ pẹ̀lú táwọn kan kíláàsì lẹ́yìn rẹ̀sọ́nsì à rẹ̀sọ́nsì yẹn ti jẹ́ ká mọ orun tó wà lára ẹ̀ ààrẹ tí mọ̀mọ̀ tí ẹ pé kò lè takútú nígbà tó olùkọ́ fi ń kọ́ mọ olùkọ́ náà mọ̀ pé ọmọ eléyìí ó lẹ́ níbi níbi ẹ̀kọ́ ó le gan ó le gan so bó jókòó ṣe sáàmù náà tí kìí bá ti bó bá ń dàbí kó ń jìwé ń gbéwé wọlé ilé yóò lè pa kí ló fẹ́ fi kún kí ló fẹ́ kọ́ kí ló dé tí ètò ẹ̀kọ́ kí ló tá àkúnkún wa sọ pé olùkọ́ fúnra rẹ̀ náà ẹ̀pí kan ọmọdé àmọ̀ pé wọ́n wọ́ tẹ̀ ẹ̀kùn ọ̀sẹ́gbẹ̀ kan ọmọdé àmọ̀ wọ́ tẹ̀ yẹ kan lọ jókòó ṣáà ọmọdé àníwọ̀n wọ́ tẹ̀ kan lọ jókòó kọ́ tún ka yẹn tí wọ́n ní jàre wa. wọ́n jàrí olùkọ́ àwọn náà tún rí àrò àwọn ọ̀rọ̀ kan sọ pẹ̀báyẹ káṣẹ̀ sáàmù kí resources tún dẹ àwọn eh, olùkọ́kọ́ láàmùkọ́ yẹn bá ti gbọ́dọ̀ ṣe nìyẹn torí kí ni àwọn ẹ̀dẹ́ ń gbé kàwà láyà ń gbogbo torí ká lè ká lè fi ní àròjàre rìsọ́ọ̀tì ń tó kọ́ kọ́nà ilẹ̀kùn máa ń ṣílẹ̀ pé béèrè fún script ẹ̀ tó fi ṣẹ̀ sáà tí rìsọ́ọ̀tì ẹ̀ tí ó bá rú ẹ lójú ìyẹn náà ní tọ́lọ́ ọ̀dẹ̀ ṣe kalẹ̀ fún wa náà wọ́n ní káàtí ń kọ gbogbo ń tàà ń ṣe gbogbo tí èmì àti ń ṣe gbogbo wà táà wọ́n kọ kalẹ̀ ìkan kọ dáadáa ìkan kọ dàgíjì tòmísọ̀pù lè wáyé tó bá jí ọgbẹ́dà kí á mọ́ ọkàn máa gbé rìsọ́tù ní kálukú lè lọ́wọ́ ni wó máa wo nǹkan ẹ̀ bí kámẹ́rà tó ń ká ní kalẹ̀ àwọn máa gbé sí wíyá tí ó ti rí tàlélé kò ní lè parọ́ so fún ní kálukú náà ṣe jókòó ló máa padà bára rẹ̀ ètò tọ́lọ̀ wọn bá ṣe nìyẹn lára àwọn ètò ọlọ́run tó ti ṣàlàyé fún wa láti ní àwọn ènìyàn ti tápù ètò tiwa táwọn náà fi ń ṣe ayé lára àwọn ètò tọ́lọ́run tó ti parí kalẹ̀ fún wa ni táwa náà mú ta ló mú lára ẹ̀ táwa náà fi ṣe prógámì ayé oní tí àfọwọ́n ṣe ní àlàyé ní ibi kọ́nà bá kójọ kó mọ́ṣà tó bọ̀ fún wa ní àgbọ́yé ẹ̀sìn náà àfi kéèyàn mọ ọlọ́run ò ní ọdún máa ní fọkànbalẹ̀ ní ọdún máa rí ayé gbé mo sọ fún wa ń jò ní pé èèyàn lè gbádùn ayé ìrẹ̀ lè gbọ́ ayé yé àfi tẹ́sìn bá yé èèyàn àfi tí ẹ̀sìn bá yé èèyàn ní ọmọ gbádùn ayé ní ọmọ ọdá tàǹdì ayé tí èèyàn bá tẹ́sìn yóò bá yé èèyàn èèyàn kàn máa sọra rẹ̀ lẹ́rú ayé ni èèyàn kàn máa dààmú nínú ayé ni kódà kọlọ̀ ń kẹyàn kọlá wà ìyá tó sọ́ra rẹ̀ dẹ́rù ayé àsọ̀ra rẹ̀ dẹ́rù ọlá yẹn kódà kíyàn má wá lọ ní àgàgà ìyá sọ́ra rẹ̀ di bọ̀ìbọ̀ì fáyé tó fi máa kúrò nínú ayé ṣùgbọ́n tí bá ní kẹ́sì ayé tó bá wà tí ò bá tún sí máa mọ torí pọ̀ àti mọ̀ pé gbogbo nǹkan wà lọ́wọ́ ọlọ́run ó ti yọ ọlọ́run mo wá aṣàlàyé fún ọlọ́nà yìí pé gbogbo ilé ìta sọ yìí náà kò díwọ́ pé kéèyàn ṣe ń sọ́lọ ní kéèyàn ṣe o kò dẹ̀ díwọ́ kéèyàn nígbàgbọ́ nínú àdúrà ṣíṣe o èèyàn máa ṣàdúrà ìyá dẹ̀ máa ṣàwọn gbìyànjú yẹn ṣùgbọ́n ètò ọlọ́run bá ti wà ńlẹ̀ ìgbìyànjú ti tiẹ̀ pátẹ́wọ́ kó òun ló máa máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún ọ náà tírpẹ́lẹ̀ ní àní anábì sọ̀rọ̀ nípa àwọn 70,000 kan sallallahu alaihi wasallam tó ní wọ́n máa wọ aljanna láì ní ṣìṣirò ṣẹ́ wọn tán dẹ̀ tún ní jíyà sab'una alif yadkhuluna aljanna bi ghayri hisabin wala adab 70,000 ni wọ́n wọ́n ní ṣìṣirò ṣẹ́ wọn wọ́n lè wà tẹ́nà wọ́n lè ní jẹ ìyà kankan ò sọ pé bóyá àwọn tí wọ́n ti lọ ní àwọn ènìyàn kò àwọn tó wà pẹ̀lú òun nígbà tó ń sọ̀rọ̀ kò àwọn tá a wà láyé nìsí lọ́nà máa mú ọlọ́kàn sọ̀rọ̀ kókó sọ síta àti ń bí nínú tó ń sọ yẹn kò láti wà ní jẹ́nà tí wọ́n bẹ́ẹ̀ ní ọ ìjẹta anábi ń sọ̀rọ̀ ọ̀ká ṣàwà jókòó pẹ̀lá sàhábà tó kù kí ni yẹn wù gan kò sẹ́ni tó máa gbọ́ tí ò ní máa wù kí mi náà wà lára wọn kò lè mọ́ mara mọ́kàn voice ni ìṣọ́lọ́n bá mi bẹ́lọ́n kí mi náà wà lára wọn wà ìdí ọlọ́run kò dá lóhùn otu náà a wà lára wọn ó wà lára wọn ẹnìkan náà tún sọ̀rọ̀ ah tèmi náà bẹ́ẹ̀ lọ́wọ́ ah, ọlọ́run òfèsì lórí yẹn ntọ́lọ ní kànáà sọ ní pé sábà kọ́ka bí ha ọkàṣà ọkàṣà ló kọ́kọ́ ti sọ sí tiẹ̀ <laughs> ọ̀dẹ̀ látọ̀dọ̀ lọ́n fẹ́ lómi mọ́ kó ní kálukú máa ṣe tiẹ̀ lọ fi jẹ́ pé ọkàṣà náà látàyè lọ́lọ́run ti jẹ́ kí ànábì sọ fún pọ́ náà ni kó ti wà nínú àwọn ènìyàn ó kàn á yà wá lẹ́nu nígbà tá a bá gbọ́ pé wọ́n náà àfáà kan sọ pé ẹ kò kò sí ẹ̀rí kọ́wẹ̀ náà náà sì máa sọ fún àwọn kan tó wà ní jẹ́nà láì sí ìkú wọ́n náà kan al-asharatul mubashsharuna bil janna àwọn mẹ́wàá kan máa wà ní jẹ́nà tọ́wọ́n sí kúrò láyé ànábìsí sọ fún wọn wọ́n náà kọ́ sọ pé àwọn bìlífọ̀ ọ̀rọ̀ yẹn tọ́ akọ̀n bí ọlọ́run kó jọ kó bá wa tètè fi òdodo àgbọ́yé ẹ̀sìn ọlọ́run kó bá wa tọ̀mọ́lẹ̀ rẹ̀ sẹ́mi àwọn tí wọ́n kàn ń déédé jókòó sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ti ríra àwọn ọ̀tọ́rìtì tí wọ́n dẹ̀ takohun tó lẹ́rìí tó fẹsẹ̀ nílẹ̀ ẹ̀kí tá a ti gbọ́njú bá láti tipẹ́tipẹ́ láti wà tí wọ́n bá ti wà ní ìdáyé nínú kéwú ní gbogbo tíra gbogbo àwọn àpá ayé ti fẹnu kò nínú tán kọ́ wa ní àwọn tíra pẹ́pẹ́pẹ́ tán lọ ń yọ nínú àwọn umahatul kutub nínú àwọn tíra ńláńlá náà àfáà ti yọ ọgbọ́n tíra kéèkéé àwọn tíṣù kéèkéé tá ha kékeré yẹn náà àti gbogbo àwọn ìtàn ha yẹn o àtìgbà náà láti mọ́ láti ṣí pínní ikú Abubakar Siddiq radiyallahu ta'ala tó bá sọ tó kọntradétì ìpìlẹ̀ yẹn sáà ní ṣépè fún àní a àákàn ádìbọ́nkì wrong information tẹ́lẹ̀ yẹn pàṣẹ fàgbáyé nípa rárá kò rí bẹ́ẹ̀ ìpìlẹ̀ lílé ilé ìlú ilé ìran torípẹ̀ kìí ṣàná bí ọlọ́run olú jẹ́ ká kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ yìí kára àná ọlọ́run bá ní ẹni àtọ́kọ́ wórówóró kí n tẹ́ náà ṣùgbọ́n àwẹ̀ ẹ̀dẹ́yàn ahọ́n lè gbé wa àwẹ̀ ẹ̀dẹ́yàn ìjẹ́yàn lè gbé ẹlòmí nínú wá ń gbà mí èrò lè ti ẹlòmí mo fẹ́ sọ táyé gbọ́rí lè ti ẹlòmí káwọn ọ̀rọ̀ mi jáde látẹnu ẹ̀ òní ẹ ti gbọ́dọ̀ wà very careful lẹ́fí máa rí pẹ́ni tó máa ń ṣọ́ ahọ́n jù níbi ọ̀rọ̀ sísọ ẹni tó gbàgbọ́ yìí súnà ni tó gbàgbọ́ yìí súnà tí yàn fẹ́ sí yàn máa jọ yàn máa ṣọ́ kí n ẹlọ kíyèsí ó kéré ó rí ẹ̀ kẹtẹ̀rẹ̀ fún wọ́n mú ọ̀rọ̀ wọ́n múyàn àwọn mú ẹ tó ń ṣe dáwà lórí súnà orí ẹ̀ gan ṣùgbọ́n àwọn ará bí ẹ̀nà máa kó sí kòtò kó sí gègèrè kó sí kòtò kó sí gègèrè torí pé rúùtù tánà bí làkàlẹ̀ kọ́ ni wọ́n tọ̀ fi ṣe dáwà ẹ̀ sallallahu alaihi wasallam kó dẹ̀ ṣe ìgbésẹ̀ yìí ní ìrọ̀rùn fẹ́ni pàpà ìgbé náà ni a ti máa tẹ̀síwájú ní ọ̀la inshallah ilé tí a rí kọ́nà kó má ṣe ní bàdàjà burúkú àtàwọn àtàwọn náà ti àgbọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ máa jò dàrú wa lórí àwọn tí wọ́n darí wa lọ́mọ́ṣẹ́ bá wa túbọ̀ kọ́ ọmọ ṣe wọn tuntun kùnà láti tuntun fẹ́ darí náà lọ́n kọ́mọ́ṣẹ́ bá wa ṣe dídarí yẹn ní rọ̀rùn fún wa kò jẹ́ kí ara tù wa ilẹ̀ tí orílẹ̀-èdè ọlọ́run kẹwàá púpọ̀ tí wọn bá ń wo àwọn orílẹ̀-èdè mi lágbàáyé tí wọn bá ń orílẹ̀-èdè nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yà àrígbọ́lọ̀ ń kẹwa bá a ṣe ń lo ohun tó fi kẹwa òun ni àwọn kan ti náà ti dàrú àwọn kan ti da sẹ́sìn sí ẹrú lánàá sòkòrò kó bá wa tuntun lónìí kó bá wa tuntun lọ́la kó jẹ́ káwa àtàwọn ọ̀rọ̀ ọmọdé ọmọ wa tí wọ́n ṣe ń bọ̀ lẹ́yìn kí wọ́n wá jẹ́ gbádùn orílẹ̀-èdè yìí. اللهم آمنا في أوطاننا وولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا وارفع مكتف عقدك عنا ولا تسلط علينا بذنوبنا ما لا يخافك منا ولا يخشاك ولا يرحمنا يا أرحم الراحمين وصل اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته